Kindly subscribe to this YouTube channel. Before watching this video, kindly click on the subscribe button, click the bell icon and also click on all. Then don't forget to like this video. Thank you. ayé yìí dá bákan orí bákan bákan bákan bákan orí bákan wọn ní yorùbá burú orí bákan wọn láwa yorùbá àdá orí bákan bákan bákan bákan orí bákan ayé yìí dá bákan orí bákan. Ah! àwa yorùbá bò láṣẹ rí báyìí náà ọlọ́run ti yan ẹnìkan fún wa ọlọ́run yan chief Sunday Igboho fún wa ẹ mọ̀ pé ẹ̀mí Awólọ́wọ̀ ló wà nù Sunday Igboho ni ẹ̀mí ìfẹ́ sí ìran rẹ̀ ló wà nù Sunday Igboho ni gbogbo ẹ̀yin gbogbo ẹ̀yin ọlọ́tẹ̀lẹ̀ yorùbá ilẹ̀ ó gbé yín mì ní agbára lọ́wọ́ ọlọ́run gbogbo ẹ̀yin kí yorùbá dúró lórúkọ jésù ẹ̀ ò dúró gbogbo ẹ̀ tẹ́ fẹ́ kí Yorùbá dúró ẹ̀ ní kálẹ̀ gbogbo ẹ̀ tẹ́ fẹ́ kí Yorùbá dúró ẹ̀ ní jèrè ọmọ mo gbàdúrà ni mo sọ ni ẹ̀yin tẹ́ ń fẹ́ ìnira fún ilẹ̀ Yorùbá ẹ̀yin tẹ́ ń fẹ́ wàhálà fún ilẹ̀ Yorùbá ẹ̀ ní rọmọ sí yín gbogbo ẹ̀ tẹ́ wà lábẹ́ ọ̀tẹ̀ gbogbo ẹ̀ tẹ́ wà lábẹ́ ọ̀tẹ̀ tẹ́lẹ̀ kí Yorùbá má gòkè ẹ̀ ní gòkè ọmọ yín ò ní gòkè kí ni ẹni Sunday Igboho yẹn tẹ́ wà káàkiri kí ló ṣe olùgbàlà tọ́lọ̀ tún yàn fún yíjú olùbá ṣé gbogbo àwọn tó ti ṣe é bọ̀ látọjọ́ yìí tó ṣe é bọ̀ látijọ́ yìí mélòó la rí tó nígboyà tó fẹ́ràn ìran rẹ̀ tó fẹ́ràn Yorùbá olóyè Sunday Igboho ọlọ́run gbé ọlọ́run gbé ẹ̀mí Awólọ́wọ̀ sínú rẹ̀ iṣẹ́ tí Awólọ́wọ̀ ṣekù ọlọ́run kò parí ẹ̀ ṣé Ọbásanjọ́ ló dàbí Awólọ́wọ̀ ni àbáwọn olórí olórí àbí Tinubu ló dàbí Awólọ́wọ̀ kí ló dé tá àwa yorùbá rí báyìí ná àwa yorùbá àwa làwà lábẹ́ ọ̀tẹ̀ nígbà táwọn haúsá kó àrèwá tí wọ́n jọ ogun mélòó wọ́n rí nígbà táwọn yíbọ̀ kó tí wọ́n jọ biafra ogun mélòó wọ́n rí wọ́n wá kùtù yorùbá nísìn ẹ̀wọ̀n ń dáná ọ̀tẹ̀ gbogbo ẹ̀ tẹ́ ń dáná ọ̀tẹ̀ lábẹ́lẹ́ ẹ ò ní ṣeré láyé gbogbo ẹ̀ tẹ́ ń dáná ọ̀tẹ̀ ẹ ò ní ṣeré bí ìkankan bá fi lè sọ ọmọkùnrin yẹn ah ìran yín wọn ò ní gbúrú ẹ̀mọ́ láyé Ọbásanjọ́ ohun tẹ́ ẹ dálẹ̀ rèé o láti seventy nine tẹ́ ẹ ta ògo Yorùbá fún Haúsá sẹ́ẹ̀dí báyìí bàbá Ọbásanjọ́ òbí wa ní ṣùgbọ́n àsọ̀rọ̀ òbí wa ní ṣùgbọ́n àsọ̀rọ̀ ohun tẹ́ ẹ rèé o ẹ nífẹ̀ẹ́ ti ara yín ẹ nífẹ̀ẹ́ Nàìjíríà ẹ nífẹ̀ẹ́ ọmọ Odùduwà sẹ́ni tó bàbá Awólọ́wọ̀ bàbá wa Ọbásanjọ́ sẹ́ẹ̀dí báyìí iṣẹ́ Awólọ́wọ̀ tó fẹ́ ṣe ẹjọ́ ṣe ẹgbẹ́ ògo Yorùbá ẹgbẹ́ fáwúsá seventy nine mo ti ń sọ tẹ́ bá lọ tán ìtàn ìtàn burúkú ní ọdún sọ ẹlẹ́yìn yín pàṣẹ ẹ̀yin lẹ́ta Yorùbá lónìí àríyàn àmọ́ bá sì jáde kó nínú oko ẹrú ọlọ́tún wa yẹn nìkan fún wa tó fẹ́ gbé jáde pẹ̀lú ìgboyà ẹ̀tún wa gbógun tì gbogbo ẹ̀ tẹ́ ń gbógun ti Sunday Igboho ẹ̀ ò ní kálẹ̀ gbogbo ẹ̀ tẹ́ ń gbógun ti Sunday Igboho ẹ̀ ò ní kálẹ̀ mo sọ nígbà kẹta gbogbo ẹ̀ tẹ́ ń gbógun ti Sunday Igboho tẹ́ẹ̀fẹ́ kí sẹ́rẹ̀ yọ ẹ̀ ò ní kálẹ̀ ẹ̀ ní ròjọ́ ọmọ jẹ kí ló dé kí ló dé kí ló dé ẹ̀yin yorùbá ẹ̀yin náà lẹ wà lá gbogbo ẹtẹ wà lábẹ́lẹ̀ mo sọ fún gbogbo ẹtẹ wà lábẹ́lẹ̀ yorùbá tẹ̀fẹ̀ yorùbá gòkè ẹ̀ ò ní gòkè ọmọ yóò ní gòkè ìran ìran ọmọ yóò ní gòkè ẹ fi ìránṣẹ́ yìí lẹ̀ kó ṣiṣẹ́ rẹ̀ iṣẹ́ tó lọ ń gbéra wá sílé ayé láti yọ yorùbá láti yọ ìran rẹ̀ kó nínú òṣì nínú ìyà nínú ìpọ́njú ṣé ipò tí yorùbá wà dáa ní àgbáláyé ọ̀pọ̀lọpọ̀ àwọn eléré wọn ò jẹ́ kí àṣà yorùbá kú àwọn olórin wọn ò jẹ́ kí àṣà yorùbá kú àwọn olórin tíátà àwọn náà ń gbé yorùbá lárugẹ àwọn olórin àwọn fújì àwọn jùjú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ń gbé yorùbá lárugẹ kí ló dé kí ló dé ẹ̀yin yorùbá ẹ̀yin ọ̀dàlẹ̀ yorùbá ẹ̀yin ọ̀dàlẹ̀ burúkú wọ̀nyí ẹ̀yin tẹ́ da wọ̀nyí ẹ̀yin èkó nínú àlùkámà kí ló máa sẹ́yìn náà kí ló ń sẹ́yìn náà ẹ̀yin rẹ́dàdàdàdàdàdàdàdàdàdàdà wọ̀nyí gbogbo ẹni tí ò bá nífẹ̀ẹ́ yorùbá tí ò fẹ́ kí yorùbá dúró kò ní dúró láyé ilẹ̀ ó jì mọ́ lẹ́sẹ̀ ni gbogbo ẹ tó bá ní kí Yorùbá má dúró tó ní kí ilẹ̀ Odùduwà má dúró kò ní tálẹ́ gbogbo ẹ tó bá ní kí ilẹ̀ Odùduwà má dúró kò ní tálẹ́ gbogbo ẹ tó bá ní kí ilẹ̀ Odùduwà má dúró kò ní tálẹ́ gbogbo ẹ tó bá yọ Sunday Igboho lẹ́nu Ọlọ́run ó yọ lẹ́nu gbogbo ẹ̀dá tó bá yọ ọmọkùnrin lẹ́nu Ọlọ́run ó yọ lẹ́nu ẹ̀yin Yorùbá pápá ẹ̀yin Yorùbá ọ̀dàlẹ̀ ni tẹ̀ wà nísàlẹ̀ ẹ wá ní federal government àbí kìnìún kan kí ló kàn federal government pẹ̀lú ilẹ̀ Yorùbá tí a lè gà fúnra nílùú wa ní òun ní ilé wa àlejà fúnra wa nílẹ̀ wa nílùú wa nílùú Odùduwà àlásì àti ìrìnbó sì wà àlásì àti ìrìnbó sì wà gbogbo ẹni tẹwà lókè tẹjẹ Yorùbá tẹwà níbi ọ̀tẹ̀ ẹ̀ nẹ́tàlẹ́ o gbogbo ẹni tẹbá kólẹ̀ ọmọ yóò ní lò ẹ jáwọ́ ní ọ̀tẹ̀ ẹ fọmọkùnrin náà kò ṣiṣẹ́ rẹ̀ Sunday Igboho. wait wait wait wait wait wait wait ah ah you don watch the video finish you wan run go abi? Please subscribe to this channel by clicking that red subscribe button. Yes, click am. Then click on the bell icon beside it. Yeah, that bell, that bell, click am so that you go be the first person to always get notification of our videos on this channel. School Forum TV love you. Thank you for watching. I love you.